mo kí gbogbo etí tó ń gbọ́ mi níbikíbi lásìkò yìí orúkọ mi ni Gbàdàmọ́sí Oore Terminat mo kí wa wípé a kú oṣù tuntun ayọ̀ tí a fi bẹ̀rẹ̀ náà la ó fi parí àsìkò àfaradà gbogbo tí ó ń lọ lórí àrùn kòrónà mo gbà ládùúrà wípé kòró ní ṣe kóró nínú ilé àti ọ̀dẹ̀dẹ̀ wa kí ó tó di wípé a sí agbami ètò lórí Kìtàn podcast lónìí mo fẹ́ sọ̀rọ̀ díẹ̀ lórí ohun tí ó ń lọ ní agbègbè wa ní àsìkò yìí bí a ti ṣe mọ̀ wípé àrùn kòrónà ti di ohun tí gbogbo ènìyàn sọ̀rọ̀ nípa rẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ nínú wa kò mọ ìtumọ̀ àrùn náà tàbí ní ìmọ̀lẹ́kùnrẹ́rẹ́ lórí rẹ̀ ṣùgbọ́n mo fẹ́ gbà wá níyànjú wípé gbogbo ìlànà tí ìjọba àti àwọn elétò ìlera là sílẹ̀ fún wa ní kí ẹ jẹ́ kí a máa tẹ̀lé wọ́n ní kí a máa fọwọ́ wa léròkóòrè kí a sì jìnnà sí ẹnìkejì wa níwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà kí a sì máa wà ní ìmọ́tótó nígbà gbogbo ìmọ́tótó yìí gan ni mo fẹ́ sọ̀rọ̀ yìí lórí lónìí bí a ti ṣe mọ̀ wípé ìmọ́tótó ni ọ̀nà tí a fi ń tọ́jú ara àti àyíká wa bí a bá ṣe ìmọ́tótó ara àti àyíká wa àwọn kòkòrò àìfojúrí kò ní súnmọ́ ọ̀dọ̀ wa ìdí nìyí tí a fi máa ń sọ wípé ìmọ́tótó borí àwọn àrùn gbogbo ní ayé àtijọ́ nǹkan bí aago márùn ìdájí ni ìmọ́tótó ti bẹ̀rẹ̀ nípa gbígbá inú ilé àti àyíká ilé lẹ́yìn èyí àwọn àgbàlagbà tọ́jú ara wọn wọ́n á sì múra fún àwọn ọmọ wọn kí wọ́n tó lọ síbi iṣẹ́ òòjọ́ wọn àwọn èròjà tí a fi ń ṣe ara lọ́jọ̀ ní ayé àtijọ́ ó pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n díẹ̀ ni màá mẹ́nubà nínú wọn àkọ́kọ́ lọ́ṣẹ dúdú kẹ̀ǹkẹ̀ àdìdúdú osùn pákò àti àgbo Gbogbo àwọn èròjà yìí ló ní ìwúlò tí wọ́n ń ṣe nínú ara. Ìtọ́jú ara àti àyíká jẹ́ ohun tí ó dára kí a lè dènà àwọn kòkòrò àìfojúrí láyìíká tí ó lè fa àrùn tàbí àìsàn sí wa. Nítorí náà, ẹ jẹ́ kí a máa fọwọ́ wa bí ẹni tí ó lọta tó fẹ́ fọwọ́ bọ́ ojú. Kí a máa dènà à ń fi ọwọ́ ro imú àti ẹnu tàbí à ń fi ọwọ́ bọ́ ojú nígbà gbogbo. Kí a máa lo ìbọ̀wọ́ àti ìbomú bí a bá fẹ́ jáde kí a sì máa tọ́jú ara wa dáadáa kí a máa jìnnà sí ẹnìkejì wa níwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà tó bá jẹ́ wípé a lọ síta tàbí a lọ síbi tí àwọn èèyàn pọ̀ sí ká máa tọ́jú ara àti àyíká níbí ni màá ti dánu dúró lónìí ó tún di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ èmi ọmọ yín Ọ̀rẹ́lúwa Kìtàn ló ń dágbére wípé ó dìgbà kan náà ẹ má gbàgbé wípé ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo ìmọ́tótó ilé ìmọ́tótó ara ìmọ́tótó oúnjẹ àtàyíká ẹni ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo.